السلام وأكرمنا بالقرآن الصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤتى الحكمه قد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته عن سقف ولو وبالا نجله عن ترويكي أتيجي فالفا وأقبع olùfẹ́ wa olùsùpẹ́ wa aṣíwájú wa annabi محمد صلى الله عليه وسلم ìfẹ́ ọlọ́nkún bá nábi náà tàwọn ará lè ràtàwọn sọ̀hábà rẹ̀ àbíjẹ́lọ́wọ́ bá kó sànú àwa náà pẹ̀lú òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ́mọ́ àlọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsáfàánú ẹ̀yí wa kò láyà tó Qur'an al-Karim kíra tá a fi tẹ̀lé lẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òní kitabul buyo ọ̀rọ̀ nípa òwò títí nínú sharia islam a ń sọ̀wọ̀ nínú sharia islam ọ̀nà pé islam gbogbo ògbésí ayé wa tó fi ń sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ àdásí lónìí àfáà sọ́sọ́ àìfúwa nípa ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam tí ń sọ̀rọ̀ nípa owó ṣíṣe nínú sharia islam hadith 2155 lábẹ́rẹ̀ láàárọ̀ yìí báàbù 55 nínú kitabul buyu qala imam bukhari rahimahullah imam bukhari sọ báyìí pé báàbù bẹ́ẹ̀ fa'am qabla an yuqbadu bẹ́ẹ̀ o máa laysa indak báàbù kí ni ṣẹ̀ríà sọ nípa kí ẹ máa ta oúnjẹ tí ò tí ì kí máa ta súnú ibè àbí kó máa ta ń tí kì ti tiẹ̀ ní kíkọ́ kí èso dọ̀ rẹ̀ nípa olówó máa ṣe pé ìlú tó wọ́n wà ń sàkéyì mo ní ṣeré à ń sọ parí hadith 2135 حدثنا علي بن عبد الله حدثنا سفيان قال الذي أخذناه من أم أمري بن دينار سمي تعوسا يقول أمر سنة تعوس أمالك سنة عبد الله بن عباس ما تبايك سميت ابن عباس رضي الله عنه يقول أن في عبد الله بن عباس مصباحك أما الذي نهى عن أورنديس لم هو الطعام أن يباع حتى يقبض النبي قفوة من النبي قفوة ناني كيما تاونجي كيوتي ديلي يعني بي سنوي بي أبي جنود وما إلى ذلك وقال عباس ولا أحسب كل شيء إلا مثله ní orúkú gbogbo nǹkan ni tí ẹgbẹ́ akínú yẹn ìgbà míì yẹn lè sanwó nǹkan kan kọ́ pé wọ́n bù kẹ̀kẹ́ lẹ́yìn wọ́n sì ọ́dà àrùn mọ́yọ̀ labalik iṣẹ́ ìtàkùnrà yín kó tó dé àmọ́ àwọn nǹkan báyẹn bí oúnjẹ ni wọ́n rìfẹ̀sì two thousand one hundred and thirty six حدثنا عبد الله بن مسلمة حدثنا مالك عن نافع عن ابن عباس رضي الله عن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال من ابتاع طعاما فلا يبيع حتى يستوفيه قال سيدنا عبد الله بن عمر رضي الله عنهما قال انتبه راونجه tí bá ara oúnjẹ lọ́yọ̀ nìkan kó mọ́ kó mọ́ tó kún fẹ́ tà ń bẹ̀ òun náà àti tó bá gbé kún bẹ̀ kọ́ dúdú ẹ̀ tìtìrà ẹ̀ ó di ẹyin tó bá gbàgbà tó wọ́n kún bẹ̀. zara ismail mani ta àtọ̀ amán tọ́lá yẹ bí àtà yẹ gbé dàwó ẹni tó bá ara oúnjẹ lọ́yọ̀ nìkan kó mọ́ tà àfi tó bá gbé kún bẹ̀ àfi tó bá pé òun náà bá ti gbà nǹkan yẹn lọ́wọ́ tó gbé kó dúdú tilẹ̀ àwọn kò wá tà ẹni tó ti rà náà حديث 2137 قال إمام البخاري رحمه الله باب من رأى إذا اشترى طعاما زافا باب وإن توقعون جاء كيف وما كنا فجوا بباي كي يباي يتو في شريعة وين قارن أن لا يبيع حتى يوزيه إلى رحله ولا والعدم في ذلك ẹ̀kú tó wà ń bi eléyìí ni pé kó má ta oúnjẹ yẹn bẹ́ẹ̀ àti wá gbé lọ sí ṣọ́ọ̀bù tiẹ̀ àbí ilé tiẹ̀ àbágọ̀ tiẹ̀. إذا دي سلوت عام 197 حدثنا يحيى بن بكير حدثنا ليث عن يونس عن ابن شهاب قال أخبرنا سالم عن عبد الله أن ابن عمر رضي الله عنه قال أخبرنا سيدنا عبد الله بن عمر قد رأيت الناس في أهل النبي صلى الله عليه وسلم يبتعون جزافا يعني الطعام يضربون على أن يبيعوها في مكانهم حتى يودوه إلى رحالهم قد عبد الله بن عمر رضي الله عنهما قل مروي لا يلبس صلى الله عليه وسلم ثم رأى وجع لا يكون ثم انتم بينهما أنه لوريا تعذيرا wọn ni wọ́n sì wọ́n lẹ́gbàá lórí ẹ̀ àwọn sì àtúntò máa gbé oúnjẹ kó ń bẹ́ẹ̀ tí wọ́n gbé lọ sínú àgọ́ tiwọn. ìdúró àbúrò àwọn ìyàbí wọn àfi àmàkánì wọ́n máa ń nà wọn lórí pé wọ́n ń tà ń bi ayé wọn yẹn náà. باب قال إمام بخاري باب إذا اشترى قطاعا أو دابة فودعه عند البائع أو مات قبل أن يقبض báàbù tí yẹn bá ra nǹkan gùn àbí nǹkan ọ̀sìn dáàbà bí ẹ̀yàn ara ẹran jágun ní ìsìn ọ wá fi ilẹ̀ sọ́lọ̀ ní ta yẹn pé bá ń tọ́jú ẹ̀ ọ kú ọ kú in the process ẹran ẹ̀ wá kú ẹni tí ń ga ẹran ẹ̀ ní òfin lẹ́ran mí ni ẹni tó lẹ tọ́ra ẹran ni ó ti ṣe àsára yẹn قال ابن عمر رضي الله عنهما أدلكت الحقة حيا مجموعا وهو من المبتلى باب كتباري انتارا tóbi kúrò láàláàyè lẹ́ni alùpọ̀ kan pé ẹni tó ní kára nǹkan yẹn ní ní kíni tó fi sílódọ̀ ó fi rà á ó kàn bá tójú ẹ̀ ní ó di wa wallahu ta'ala alam wa alaikum salam tẹ̀lé. ẹ́ láti bí ó ní rọ́bà rẹ̀ ilé ìgbìnà. ilé wà láàfin wà kúrúkú ó sì kúrú wà ìfún lọ kò ní wọn lówó tó lé ní onígbà tó mọ̀tòmọ̀ ṣe lé ìdàpọ̀ mọ́ wa ó kú wò lè ra ó lè fi bá àwọn kọ́mọ̀dé ìgbà lọ́sẹ̀ kan tó bá dé tó tí ò bá ti já ó ti àwọn òbí dá padà báwọn ti sọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́. owó ti ní kò ní fún ọ kò ní fún ẹ̀mí ọjà àgbà tó bá rí nǹkan tó ní ogún ọ̀rọ̀ ṣíṣe ọ̀hún ṣé ẹ̀ ń jẹ yìí. sábà o sábàgbọ́ ṣe ń lẹ wí yẹn ẹni sòrò àpàlẹ̀ ọmọ ti rọ̀ṣù ṣáà kí òótọ́ ẹ bá rà ìdúró tiẹ̀ ó pèjì òjò àlùwọ̀n kẹ́má ẹ̀yìn òṣìṣẹ́ lẹ́wọ̀n àtọ́dọ̀ wọ́n gbà gẹ́nu ìgbà tí ò ní ìdè mo ti fẹ́ lò ó rà ní àjò tó lọ́wọ́. ẹgbẹ́ pẹ̀lú àjẹ́ rárá ní ìgbà àti tó bá mi yóò lò fún ẹ̀yẹ àìmọ́ ibi ní ògùn ni. ìrà ní àwọn ṣe sùúrù tó lọ́wọ́ ọlọ́run fọ́ sùúrù ó di ẹgbẹ́ tí wọ́n fọ́ kòkòrò sábúrú ń bẹ̀ owó yẹn ló lè fi rà ó di kejì pé owó tiẹ̀ ló lè fi rà tó kò ló fi hàn lówó ní àfowópamọ́ ní ọba mu àwọn akówó yẹn lè yọ lera ó di yẹn wallahu ta'ala alam. alaikum salaam àǹtẹ̀rẹ̀. àmì àti ọmọ ta àbò àwọn àbò nígbà tó wà mọ ìwà láti wọn bẹ̀rẹ̀ wọn fún àwọn ti ìwà sí àti fún àwọn ilé ẹ̀kọ́ ẹ̀rọ fún wa ní tí wọn mú iye nígbà làwọn ta fún wa gbàgbé ìlọrin nígbà làwọn ta fún wa àjọ apáyọ àgbélé àwọn ìlà mẹ́wàá sí ọ̀dọ̀ rẹ̀ ìgbà tuntun dẹ́kọ́bí ìgbésẹ̀ tí bá di ìgbà báyìí wọn gba àjò mẹ́wàá ìlera ní ilé ìlú. eléyìí yàtọ̀ sí eléyìí eléyìí ó ti rẹ́ ran yẹn eléyìí àìdíyẹ gan ò lè ò ti tẹ̀lé kẹ́ pé ìyẹn tó eléyìí ò fọlọ́ bí ẹ̀mí ni gbogbo ìsìlẹ̀jẹ̀ pé ẹ̀dí ẹ̀mí ni ẹ̀dí ẹ̀mí ni otu máa kẹ̀ lápẹ̀júwe tí ẹni tí wá kú àmẹ́lẹ́ òṣùpá wá tiẹ̀ ló kú tiẹ̀ kọ́ ló kú ó di wa nǹkan búùkù adé mẹ́wàá ni nígbà wà ní ọ̀sẹ̀ méjì ló ti búùkù ẹ̀ mẹ́wàá máa gbà ó di wa wọ́n mẹ́wàá lọ ẹ̀ ìwọ̀n márùn-ún ti kọjá lọ ní ìlú abẹ́rẹ́ tó fi àánú lọ àkókò àwọn èèyàn tó ń so àkókò àwọn àjẹ. eré mo ti ránù tí wọ́n kú àwọn náà ní àtàrà rẹ̀ ni wọ́n ti sàmì sí obìnrin gbọ́dọ̀ lọ fún ọdún máàkẹ́. pápá bíi ẹ̀kú ti gbogbo ẹ̀ ló kún wọ́n jẹ́ ní àtàrà yẹn ní ọjọ́ sára ẹ̀ nìyẹn kọ́lọ̀ kó sọ àlọ́ bí a máa wù dáńpé náà nù dáńpé ní pls náà nù profit and loss sharing orí náà ẹni kan béèrè kí ní kan láàrín kan bẹ́ẹ̀ wọ́n ṣe kí ní kan ní gọ́ọ̀mẹ̀ntì ní sí wípé ẹ bá fọ́ lówó ẹ bá fọ́ five million naira yìí wọ́n fọ́ ten percent àti kẹsàn-án ten percent owó tó fún ẹ every month ọmọ gba ten percent. wọ́n ní wọ́n ṣe kíní kan bóyá tíra gọ̀mẹ̀ wọ́n ní ṣe ni wọ́n ní two point five million naira wọ́n deposit fún mi àti bank àbí cooperative kan ni wọ́n deposit ten million naira láti ìlú rẹ̀ wọ́n á fún ní ten percent five million láti five point five àkọ́ yẹn seven point five náà ni àbí every month ó máa fún ní five hundred thousand. bèbá nìyẹn ọlọ́run fi ń sọ̀rọ̀ ni but owó yẹn ṣéjú ojúmọ́ ni wọ́n máa jẹ bèbá mi. ṣé wọ́n bá fún ní five every month ní ìmọ̀ọ́sọ̀rẹ́ bóyá bọ́ọ̀sì ló ń sọ bóyá bọ́ọ̀sì ló ń sọ àdìgbò máa ń ṣe àfihàn kò wíṣẹ́ pé ojú àwọn ọkùnrin táwọn ọ̀dẹ́ta lọ́kùnrin ní bísíǹsì five wọ́n ní every month wọ́n máa fún ní five ten percent èrè tó bá jẹ. wọ́n ní three months ní two months ní five months ní six months ní ìlú yìí ọkọ̀ owó ẹ̀rọ àti ọ̀dún ibi tí ọkọ̀ fún ẹ̀rí pípa mọ́tò ní ilé gbogbo rẹ̀ níta tí tí èyí ó fi omi. olówó báyìí lọ wọn. omi owó báyìí wà o. ọ̀gá sáwọn oní ìṣe ni pé ẹ̀rọ àbọ̀nà bíi pé ọdún àti ọmọ tí ń yáwó náà ní tí ọ̀rẹ́ rẹ̀ yáwó ní. ọ̀rẹ́ rẹ̀ ń gbọ́n àbí kò máa ti àti bàtà tó bá rà àwọn báńkì mọ́rẹ́lá tó má dà ń bọ̀ bẹ́ẹ̀ yóò tó mọ̀ pé sẹ́nà rẹ̀ ní òní six months ní èyí ó lè fi tẹ́tẹ́ ń ga until after six months tó má ti kó ta tẹ́tẹ́ jẹ yìí òní wà jẹ pé ìlànà ìsanwó rẹ̀ ìlànà ìsanwó rẹ̀ yẹn wọ́n fún ọ ní ṣàtẹ́jẹ́ ìlú bẹ́ẹ̀ ló dé ìsanwó rẹ̀ yẹn náà wọ́n fún ọ ní ṣàtẹ́jẹ́ àwọn tó ti pé ẹ̀kú oṣooṣù ló wà fún ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ìlànà ìlú àmọ́ tí wọ́n wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n mọ̀ fún ọ ní ẹbí fúláṣọ láti mẹ́ta ló àtọ̀ fún ọ ní báyà mọ́ lẹ́ta rẹ̀ ẹbí lọ́la. After six months, ó gba lẹ́gbọ̀n ní kápítà rẹ̀ àti ọ́fíìsì lọ́jọ́ náà bí mi. Ìyá agbára ti ṣe láti ṣèjọba ní ọ́fíìsì ní ìjọba ìlú bọ́ọ̀sì. Ìjọba ti ń san káàrọ̀ lẹ́ta ọ̀gbọ̀n kò tí kò tí tó rẹ nígbà ló rẹ dà nígbà tó rẹ sẹ́yìn after six months wá tó rà yìí bẹ́ẹ̀ rẹ ti wó mọ ní five hundred thousand capital yà ní lẹ́kọ̀ọ́. ní ìsàlùwà. nígbà lórí ìzàbí ìgbàtà ọwọ́ ọgbà tó ṣáàjì yẹn tó jẹ nìyẹn ìkọlọ ọlọ́ọ̀bà ọdún báyìí ni ìṣàkàtúnṣe dídé náà kàlẹ́ tó fún ọlọ́ọ̀bà bí èmi sí nínú àfojúdi ọlọ́ọ̀bà. على قرآنك عليكم السلام دلما ilé ìgbìyànjú ilé ìgbìyànjú wọ́n fi wọn kọ́lé wọ́n tà fún ọ̀nà mọ́mọ́ tó wẹ̀ dédé ẹ̀yìn kò sàbùrù mbẹ̀ ó di wọ́n wà lókùn sàrẹ́ àmtẹ̀lẹ̀. What was I doing? What I was doing? I don't know the Christians, so I can't say it's Riba or not Riba. Unless you explain how the things go. They give you after one again that this money is going to their people one year, two Like the, the bank deposit. Yes. Just like bank deposit. Not the name. The, not the name we are after. The system. It's just like bank, bank deposit. Riba, if there's a job is a Because they say they are trading with they are trading without money. Fine. Trading does not mean always you will uh, gain. We have been traveling, you see trailer that fell on the road. Uh, dispense all our mena dalik ìbíjẹ zai àlẹ́ ẹ̀kọ́ lámà táwọn àmà àrí gbogbo àmì ìgbà àwọ gbogbo ti fọ́ ìbíjẹ náà àwọn kan lọ́sí ìbíjẹ jẹ tó tó di gbèsè in any business that there no PLS and is profit and loss sharing is riba if it's clearly profit profit profit profit is riba. Mm-hmm. If people were to be train on that. People become lazy. you have twenty million, go and put it in a bank. Bank deposit. You, you know by end of six months, or be one end of the one year, you have another two million naira uh, on it. Are you recording? You don't, you don't doing anything. You kept your money, and you are gaining again. So is that Huh? It's, if it is business, when they are suspected, you should know about it. Uh, Tí wọ́n fún báńkì ní twenty my nísìn, tí wọ́n jẹ́ tí wọ́n short, ṣé ọ̀ ah, àfẹ́sẹ̀ rẹ̀? Ìkéde tí ó kàn yẹn, ìkéde tí owó rẹ̀ not the percentage on the profit kan bá rí.

Alaikum salam bila. Ṣé ìwòsàn ló ń bẹ̀? Bàrá ìgbà bí ẹ̀wà náà ní àwọn ẹ̀mọ́ ara tó máa rọ sínú jẹrìkán tó ń dè pa. Kí kòkòrò bàbà àwọn ẹ̀kọ́ sábúrú ń bẹ̀. Ó di ti bọ́ kábọ́rù nìyẹn ìtọ́pọ̀ lọ rà kiri pé ọ̀rọ̀ alẹ́ kó lè bà wọ́n. láti àmú ló ń di ọ̀rọ̀ àtúnṣe rẹ̀ àwọn tó ń dáwọ́ aláàlẹ́ ìtàn tó tọ́ lóko ọ̀rọ̀ pọ́ọ̀tù tó gan ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn yé fáwọn ọ̀dọ́ ń kàn ọ̀dà àwọn ààrẹ ń nílò wọn láti láti fi ká tẹ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó ọ̀rọ̀ náà yìí ká ń di ẹran náà ìlú ọlá tó yà sí ọdún tí ọdún ọdún ọdún ilé ìdí sọ sí ọdún wọn ní àǹfààní àdìsọ lọ òkè ìgbà tí wọn náà padà lé ẹ̀rọ oṣù tí wọn sì padà lọ ra ọdún lọ ra lójú ra ọdún ní mákèjì táwọn ní dára pọ̀pọ̀ nígbà tó ń ra ìgbà àwọn ogun náà tó tó ẹ̀rọ bẹ̀rẹ̀ tó lónìí ìwà kọ́ọ̀dà gbogbo ọ̀rẹ́ tí kò ń ta ó ti fò àgbà yóò jẹ́ ọ̀rọ̀ láti tàbí láti lè wọ́n ta ìwà gbogbo wa gbé síbi tí gbogbo ìgbà ọjọ́ ló àkọ́kọ́. ọlọ́rẹ́ kejì fẹ́ẹ́ sáwọn pẹ̀lú àwọn tó jọ kan lówó wọ́n jọ àdúrà pé bá lọ láàkọ́tọ́ ah, bá ti dé tó tó bá tó bá tó bá tẹ́lẹ̀ kejì wọn ló lè ṣe kejì yẹn. ẹgbẹ́ làgbà ah, kí sowó ẹran fún ní free hand wọ́n lọ lẹ́mẹ̀ta kọ́ wọ́n lọ lẹ́mẹ̀rin wọ́n jẹ́ ní kíkẹ́ nìyẹn ni wọ́n ti lọ ní Saudi Arabia bíi four years ago àwọn yẹn lè kó ẹ̀rọ wọn àti Sudan wọ́n ń gbé dídá port báyìí ní tìrìdò pẹ̀lú ṣùgbọ́n ìkọ́ ẹ̀rọ ẹ̀dẹ́ bí àgbáńlá òjò yẹn ti rọ̀ yìí more than ẹ̀rọ three hundred thousand ní wọ́n lọ títí àwọn yẹn báyìí ní omi ní wọ́n ẹ̀rọ lọ báyìí òjò yẹn bu háyà bí wọ́n ẹ̀rọ bá dámì ìlú ẹ̀ẹ́ lórí omi báyìí ó di mú sẹ́yẹ̀ jẹ́rẹ̀ ẹ̀nà tí wọ́n ń tà ní 300 riyals ẹ̀sẹ̀ 700 riyals ó di ló ń ṣẹlẹ̀ ní ọmọ 4-5 years ago ni so bí Saudi Arabia ní jídà ní ṣẹlẹ̀ báyìí wọ́n ti kọ́ ní ká lọ sí jídà pé ẹ̀rọ ti fún bẹ́ẹ̀ pé ká lọ sí jídà léyìn bẹ ó ní bàbá lọ nígbà wọn kò fi hàn ẹ̀rẹ́ ti wọ́n in fact àwọn tá a lọ́la kò ti mà àwọn ará mọ́kà táwọn tẹ̀lé ń zango àwọn ò ti mà ó di sọ akọ fún àwọn kan ní nígbà rẹ̀ rẹ̀ kalẹ̀ fún wa ni ó di ó sọ̀rọ̀ ní ọ̀rọ̀ owó ẹ̀ lè pèlítẹ̀ ẹ̀ lè pèlítẹ̀ nígbà wọn kò ní làákà ẹ̀kọ́ yorùbá ní ẹni tó mojú wò ló mojú ọkú nígbà tí kọ́ yorùbá bá nígbà tí a gan o ọlọ́run kó sàn lọ́wọ́ rẹ̀. Thank you.